ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò wa AFCON special edition tí Orísun tẹlifíṣàn gbé kalẹ̀ fún wa láti máa fi ṣègbádùn aṣẹ́yìnṣẹ́ darapọ̀ mọ́ wa ní ìyá ẹ̀wọ̀ ẹ ẹ ṣe tẹ ìbánilẹ̀ náà ẹ ṣe máa ẹ ṣe lè gbádùn rẹ̀ má gbàgbé pé nǹkan tẹ̀ bá ṣe tẹ̀ bá ń tajà àjọ gbé wá sórí ètò rẹ̀ gbé wá sórí ètò kí àjọ fi tiwa báyìí káfi gbé ti ń larugẹ tẹkùnmọ́ Orísun tẹlifíṣàn òṣèré orílẹ̀-èdè nàìjíríà nìkan náà láwa àti wà káàkiri gbogbo àgbáńlá ẹ̀yin náà rí ẹ mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín ẹ lọ sí app application yín ẹ lọ lè download startime application bẹ̀rẹ̀ kẹsì máa jẹ̀gbádùn Orísun tẹlifíṣàn àti gbogbo ètò wa èyí tó ń lọ ní Orísun tẹlifíṣàn fún ìgbọ̀rọ̀rùn yín àti fún ìgbàládùn yín náà ni èmi àtàlejò mi àṣìwà níta ṣe ń pẹ̀kẹ́lì olúwaṣínkànmí ṣọfọ̀wálé akọ̀ròyìn lórí pápá náà ń bọ̀ dáì àwọn kàròyìn wọn kó ẹ wo àwọn gangan bọ́ ẹ sáà ti rí látàárọ̀ ẹ jẹ́ kí n nǹkan tí mo fẹ́ gbé lọ ìkejì nípa lọ ni pé mo kọ́ sẹ́ ọ̀rọ̀ Madagascar náà mo fẹ́ padà sí ṣé ẹ rò wípé ẹ jẹ́ ká máa mú lẹ́yọ̀ kọ̀ọ̀kan náà ṣùgbọ́n ẹ jẹ́ kí n fò wípé ṣé tá a bá lọ sọ pé a pàdé ikọ̀ Madagascar bóyá ní final torí final náà la tún ti lè pàdé báyìí ẹ ẹ rò pé lọ́dọ̀ tèmi rò pé a máa nà wọ́n ti lè ṣe pa. Eh, because wọ́n ti ní wọ́n ti láṣeyọrí nínú competition yìí jù wá lọ báyìí because wọ́n ti pàdé wa wọ́n ti nà wá hmm. so ìyẹn gan fún wọn ní ìfọ̀kànbalẹ̀ pé. Ah, ẹ bring on Nigeria. <laughs> so àwa sì ní a sì ní hmm. a sì ní argument pé a sì ní a tẹ̀ ní argument pé ṣèbáwá àti ẹ̀ ti a ti qualify a tó hmm. pàdé wọn pé ok ìṣe làwọn boys wa yọ ọ̀sẹ̀ you understand so wípé wípé wọ́n yọ ọ̀sẹ̀ ni eh. but tá a bá wá pàdé wọn ní final you understand because ká má kọ́kọ́ ká kọ́kọ́ rántí pé pípàdé tá a pàdé ní group stage hmm. àwọn tí akadùnmọ̀ gbà wá tò ìjọba hmm. kò ń ṣe àwọn tá a bìlí pé ó jẹ́ first eleven wa hmm. so tá a bá pàdé wọn ní final gẹ́gẹ́ bó àwọn olóyìnbó ṣe ń sọ it's different as in ayọ̀ kọ̀mídìí ní kọ̀mídìí à ń sọ̀rọ̀ pé. gbẹ̀gbẹ̀gbẹ̀ wọn náà ma wọn náà wọn tuntun lágbára jù bẹ́ẹ̀ lọ. wọn á tuntun lágbára jù bẹ́ẹ̀ lọ because èmi wo èmi nígbàgbọ́ pé ìlú kékeré pẹ̀lú kí ni èròǹgbà tó tóbi bọ́ tẹ́ bá wo ẹgbẹ́ wọn tẹ́ bá wo ikọ̀ agbábọ́ọ̀lù ẹgbẹ́ Madagascar wọ́n ní kinní kan pé as in àkọ́kọ́ wa rè hmm. ẹja ṣàṣeyọrí hmm. tán bá bàdé final ìjọ hmm. wo ni ẹ̀yin ti rí as in èyí tó lóyìnbó ń pè ní spirit pé ah Nàìjíríà rè tá máa kú àmàkú síbi sultan so a nírú àwọn agbábọ́ọ̀lù yẹn mọ́ ayé àwọn ìrẹsì mm, àṣírí ẹ̀kíní ọlọ́run foríjì wọn lọ́rùn mm, mm. àwọn síbi nkẹ́sì ẹ̀rí ń wosùn àwọn bàbá ṣẹ́gun ọdẹ́gbàmí àwọn òyìn ló ní lọ́kàn pé à ah, wọ́n gbé nàìjíríà rù understand so àwọn ọmọ kéékèèké ìṣẹ́jú méje wá ti dánwò sixteen seventeen years old ló ti ní mm. bọ̀dá kan ní òkè òkun òkè wá kí mi ó ti bẹ̀ wá gbá bọ́ọ̀lù kan wọ́n ti bìlí pé àwọn ti tóbi ju nàìjíríà lọ àwọn bá ti pè wọ́n sí nàìjíríà so àwọn ti ń rí dọ́là so ní wọ́n bá wulẹ̀ fún wọn náírà àti kò jọ wọ́n lójú mm. but ìjọ wo ni a kó a kó twenty three man team a kó lọ nations cup kò sí ẹnìkan tó ń gbá bọ́ọ̀lù nàìjíríà nínú wọn bẹ̀ eléyìí gan ò ṣe kí ni kò jẹ́ ìwúrí fún àwọn tó ń gbá bọ́ọ̀lù níbí hmm. pé kò tẹ̀ sí gbàgbọ́ pa máa wọ tí. ẹlẹ́mìíràn ní kí ni wọ́n gbà yìí nǹkan tó dẹ̀ ń gbá lórí pápá ní ládùúgbò ojú yẹn lọ. kò sí kò sí as in àti jẹ́ kí àwọn tó wà lórí sí ní àǹfààní láti máa wọ pé ah, tí n bá wọnú hmm. super eagles yìí máa mo fẹ́ ṣe bẹ̀bẹ̀ mo fẹ́ ṣe bẹ̀bẹ̀ so. tó bá dẹ̀ wọ bẹ́ẹ̀ lóòótọ́ àṣìbẹ̀bẹ̀. àṣìbẹ̀bẹ̀ because òun ló mọ ibi tó ti ń bọ̀ ó dẹ̀ mọ̀ pé tóun bá wọ super eagles àǹfààní ni fóun láti jẹ́ kí gbogbo ilé ayé rìn pé ah so ìwọ ló da tó yìí bọ́ kò sí àǹfààní yẹn mọ́ so kò àwọn tó wà ń bẹ̀ gan bìlù yàn ní ẹ mọ̀ ìròyìn lọ́lọ́tún ló sì mú wa mú tọ̀ wá bọ̀ eh, eh. kò ṣe nǹkan tá a gbọ́dọ̀ máa sọ nípa nàìjíríà pé bọ̀ ìtìjú ńlá ni pé tí èmi àti yín àtàwọn táwọn wò wá lé bá nígbàgbọ́ pé òkè kò ń ṣe àwọn tó dàjù ní nàìjíríà látò hmm. so against Madagascar mi ò ní gbàgbọ́ pé ta bá pàdé wọn ìdí ní final àti lè borí. ó dà ẹ ẹ wò báyìí South Africa lórílẹ̀ Nàìjíríà máa pàdé ní ọjọ́ Wednesday ẹ tá bá wò nínú ìtàn dáadáa àrí pé orílẹ̀ Nàìjíríà ò fi bẹ́ẹ̀ ní ìtàn orílẹ̀-èdè South Africa lọ́wọ́ tó bẹ̀ jù bẹ́ẹ̀ lọ pé àwọn náà ṣùgbọ́n tá bá nǹkan tí South Africa náà ṣe àwọn náà kì í kò ṣe pé mo lè fẹ́ sọ pé nǹkan sórílẹ̀ nàìjíríà ṣe nínú afcon tàjọ wà àjọ fẹ́ fẹ́gbẹ̀kẹ́gbẹ̀ náà nǹkan yẹ bóyá wọ́n ṣe nǹkan òwúrí kan tó lágbára ṣé ẹ rò pé ọ̀pọ̀lọpọ̀ wa ń bọ̀ta pé àkáni pé Egypt la ni kò bá kò ju South Africa lọ báwo lẹ ṣe rò pé ó máa easy láti kojú Egypt ju South Africa lọ. èmi á mú láti èmi á mú láti di pele pé ọ̀rọ̀ yẹn kọjá bọ́ọ̀lù nìkan hmm. you understand hmm. so eh, figagbága nàìjíríà pẹ̀lú south africa nípa pé wọn jù ẹ lọ àwa la jù yín lọ mm, mm. àti pé ó wà níbẹ̀ mm. àti àwọn ọmọ wa ló da jù yín lọ àwa da jù yín lọ nípa iṣẹ́ nípa azin bá ṣe ń ṣe lórí nàìjíríà a fi ń gbé gbogbo nǹkan la fi ń ṣe kí ni la fi ń ṣe gbéraga ju south africa lọ so ìyẹn gan la àwọn kan fẹ́ ṣe yé yẹn náà ìyẹn kó tó bá ti kọ́kọ́ kàyẹ̀ wá wálẹ̀ lórí yẹn náà but èmi bìlì pé ìgbàgbọ́ tèmi ni pé tí àwọn super eagles nípa pé kò ń ṣe pé tá a bá wo mm, oríjorí nípa history competition àyìnpé South Africa náà òun ṣe pọ́n lè jù wá ní ìgbà wo ni South Africa bẹ́ẹ̀ sí iná Nàìjíríà wọn ọ̀nà wa rí tẹ́lẹ̀ mm, mm. ṣẹlẹ́sà níbi yọ̀bọ́kẹ́ táwọn ọmọ wa yìí ṣe náà ló jẹ́ kí South Africa ń sọ pé àwọn bẹ̀rẹ̀ sí àwọn eh, tó ń dún àwọn lè mọ́ wa lọ́wọ́ so against South Africa nǹkan àkọ́kọ́ tí general gbọ́dọ̀ gbọ́dọ̀ ṣe nínú tíìmù yẹn ni pé kó kọ́kọ́ méèkì kó kọ́kọ́ wá decision pé ok ta ni mo fẹ́ lò lórí aṣọ́lé. Hmm, ìyẹn kípa. ìyẹn go kípa wa. Hmm. tí ó bá ti lè nígbàgbọ́ yẹn pé ah mo ti. ẹni tí mo fẹ́ lò rè. ẹni tí mo fẹ́ lò rè mo ti bojú ìṣòro ilé ẹ bọ ẹ níbi tẹ lọ yẹn eh, lọ taba wo gẹni troy lọkàn ẹ ó ti mú àpè yìí bọ ọ̀pọ̀lọpọ̀ taba wo nǹkan tá pè ṣe lójú pa ní ojú ilé yẹn kò ń ṣe nǹkan tó tọ́ pọ̀lọpọ̀ wọ nàìjíríà lọ́rùn pápá àwọn àwọn tó jẹ́ eh, oníròyìn báyìí àwọn pé àpè yìí kọ́ ni best tó jẹ́ ká ní eh, ṣùgbọ́n ti decide. nǹkan tí ó máa ń pa ẹgbẹ́ agbábọ́ọ̀lù àti gbogbo àwọn tó máa ń ṣeré lórí pápá ni pé. Hmm kò bá jẹ́ àwọn tó ń sáré ni o àwọn tó ń gbá bọ́ọ̀lù ọlọ́wọ́ ni o ní hmm. bọ́ọ̀lù tẹ́nísì ni o nǹkan tó máa ń pa wọ́n jù hmm. tó yìnbó ń pè ní sports psychology ni pé tó bá rí ẹni tó dáa jù lọ tó ń mú síwájú ẹ̀ hmm. ẹni tó da jù lọ ẹni tí wọ́n da jù lọ tán wá mú tán mú síwájú ẹ̀ ìwọ tí wọ́n da ìwọ wà lórí ìjókòó nínú ẹgbẹ́ Super Eagles lẹ́nìí nígo àwọn aṣọ́lé mẹ́tẹ̀ẹ̀ta gòkè bàtà mú lọ mhm. mẹ́tẹ̀ẹ̀ta nínú gbogbo wọn tẹ bá béèrè lọ́wọ́ àwọn twenty players yẹn n hmm. pé ta ni gòkè pàtẹ́fẹ́ nínú training wọn nínú training wọn fúnra hmm. wọn tẹ bá béèrè pé ta lè èmi mọ̀ ó dá mi lójú gẹ́gẹ́ bí ìròyìn tó ń wá látọ̀dọ̀ wọn náà kò ń ṣàpèyìn náà máa mú. Hmm. so ìgbà tí kóòsì fúnra ra ẹ̀ tí ó lè decide pé ókè o ẹni tó da jù dé so ìyẹn gan fún àwọn ọmọ àwọn yẹn láti àwọn adẹ̀yìnmú kò àwọn defenders kò fún wọn ní àti ìfọkànbalẹ̀ lórí pé ah tá ṣe mistake aṣọ́lé gan wà kí goalkeeper wà mẹ́ tó máa gbà wálẹ̀ ẹ bá rántí pé against Madagascar yìí náà Omeru ò play alo ekong àti eh, leon balogun a dẹ̀ asin asin àṣemáṣe ti aráṣirí wọn mm. so ìgbà tó ṣe kí ni tó kọ́kọ́ solve problem defence against Cameroon ó mm. tẹ̀ jẹ́ pé Omeru tó wọlé àtọ́lá ìnà àìsí àìsí ààbò fún ẹgbẹ́ méjèèjì hmm. ó ṣòfò àyè wọn náà tí Cameroon fi score góòlù méjì tó score but a rí i pé ẹ̀yìn yẹn náà ni tábà tún kò lẹ́yìn àbọ̀ sáàrin hmm. mo sọ̀rọ̀ nípa ẹgẹ́nẹ̀ kárọ̀ ẹ̀tẹ̀bọ̀ lẹ́ẹ̀kan hmm. kí ẹ̀tẹ̀bọ̀ kó jẹ́ kí ndidi sún síwájú kẹ̀tẹ̀bọ̀ dúró tó bá ṣe ń gba bọ́ọ̀lù wọ́n máa fún dídì tó bá ṣe ń gba bọ́ọ̀lù wọ́n máa fún dídì àti gba bọ́ọ̀lù padà ń bẹ̀ ní àárín yẹn òun ló máa ń ṣe ìrànlọ́wọ́ fún àwọn àwọn striker àti uh, àti àwọn midfielder níwájú wọ́n máa fi rí bọ́ọ̀lù gbà níwájú so kò ní sí pressure ní orí àwọn defence. Hmm. tábàá wò ó pé lọ́pọ̀lọpọ̀ ìgbà tábàá pẹ̀lú ikọ̀ South Africa ẹ̀dẹ̀ tí mú nǹkan méjèèjì papọ̀ mẹ́ẹ̀ pé tábàá ní pé tó bá jẹ́ pé ẹ jẹ́ ká gbà báyìí pé ẹ jẹ́ n sọ fún yín kẹrin kẹrin àwọn ará ilé wọn pé ah, ẹ jẹ́ sọ̀rọ̀ sí Ọlásùnkànmí afẹ́gbọ̀n kan tó máa sọ tábàá jẹ́ pé èyí la kó àwọn kípa mẹ́tẹ̀ẹ̀ta lé lọ́wọ́ kàgbà pẹ́yìn ní generation tálẹ̀ máa lò against South Africa. máa lo Ezenwa Ezenwa nípa tọjọ́ orí kò ń ṣe kípa àwọn àwọn goalkeeper bọ́n hmm. bá ṣe ń dàgbà sí lọ́ ṣe ń gbọ́n sí hmm, hmm, máa lo Ezenwa ó ti pẹ́ pẹ̀lẹ́ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. nígbà tí mo sọ yẹn ó mọ owó àwọn ọmọ àwọn ọmọ nípa dúró síbi báyìí. ó dẹ̀ máa ń bá wọn sọ̀rọ̀. ó dẹ̀ máa ń bá wọn sọ̀rọ̀ gidi so as in ọ̀wọ́ dẹ̀ wà fún nínú gbogbo àwọn because tó bá ní ẹni tó dájú ẹ lọ àti hmm. nítọjọ́ orí àmúra lè fẹ́ yẹn kù nínú ẹgbẹ́ bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ah ok ṣé bí ṣé ṣé ṣe fẹ́ yẹn ṣé ṣe fẹ́ yẹn ṣe ok àṣebà àṣebà àṣebà àfọ̀rọ̀wọ́rọ̀ nínú tíìmù yẹn pẹ̀lẹ́sìn wa ó easy. Hmm. ó dáa um, ah, ẹ wò òṣèré dàbí kan mọ̀ bá arákùnrin lásìkò mi sọ̀rọ̀ torí pé báyẹn sọ̀rọ̀ ní dùn ó sì ń dùn mẹ́yìn ara lé náà ó dà àmọ́ ẹ jẹ́ kí ẹ jẹ́ ìṣèlérí kan fún yín pé ẹ wo àmọ̀ lọ lónìí lágbára ọlọ́run nígbà tá a ó tún bọ̀ pàdé ẹ ṣe rí ẹ àlàǹfààní dáadáa pẹ̀lú ẹ àlejò wa láti bá wọn sọ̀rọ̀ láti fọ́ ojómítorí ọ̀rọ̀ pàápàá lórí ẹ pàápàá àwọn ọmọ tó sọ lẹ́ẹ̀kan àwọn ọmọ tá a láǹfààní fún ìyẹn lẹ́sẹ̀ kùkú á gbé wọn wá tá a sọ̀rọ̀ wọn dáadáa tó yẹ pé gbogbo ẹ̀yin tẹ̀ wọ́n nínú tẹ láǹfààní pé à èmi náà ẹ̀ sì ṣàánú mi ẹ̀ fọkànbalẹ̀ ẹ̀ láìpẹ́ láì jìnnà á sọ̀rọ̀ kan nípa ìtọ́jú pé yóò ṣẹ̀yìn náà láǹfààní ẹ ṣáà máa tẹ̀ lórí sí tẹlifíṣàn lórí ètò yìí dáadáa ẹni pé àǹfààní náà yóò yọ fún ẹ̀yin náà ní agbára ọlọ́run ó dà ẹ ẹ máa dágbére fún àwọn ará yìí káwọn jẹ́ kẹ́ máa lọ. ẹ àdúrà náà ní tẹ́ẹ̀dà bá ń ṣiṣẹ́ kó tó máa fàdúrà ọjọ́ Wednesday Eh, nàìjíríà máa kojú south africa ẹjọ ẹjẹ àfàdúrà ràn wọn lọ́wọ́ bó tiẹ̀ pé níbi tó ń ṣègbàdé yìí wọ́n sì tẹ́ wa lọ́rùn bọ̀ kò ń ṣe nǹkan tá a fẹ́ náà ṣe mm-hmm. wọ́n ti ṣe hundred percent nǹkan tá a fẹ́ ẹ̀fàdúrà ràn wọn lọ́wọ́ ó dàárọ̀. <laughs> Um, àdúrà náà ni a máa gba ẹ kẹ má ṣe gbàgbé ẹ jẹ́ kí n ràn wá létí ìyẹn Copa America orílẹ̀-èdè USA àwọn náà ló ṣe kíní yẹn fún ikọ̀ Netherlands àwọn náà ló wà lọ́wọ́ wọn tẹ́lẹ̀ wọ́n ti ṣe kíní wọ́n ti gbà dáadáa ká sí pé congratulations sí ikọ̀ USA bákan náà orílẹ̀-èdè Argentina eh, Lionel Messi òun náà gba red card ọ̀sẹ̀ kìíní ọ̀pọ̀lọpọ̀ ló ní alẹ́ ní mẹ́sàn òfin bẹ́ẹ̀ dá nílé ẹ̀yìn náà láti bàtí náà ẹ gbọ́ <laughs> ọba ká ẹ alright ẹ wo ẹ ká máa ṣe báyìí ká máa ṣe ń dédé ṣíbi lágbára ọlọ́run ní ti tèmi ká dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ti darapọ̀ mọ́ wa lórí ètò ọ̀pọ̀lọpọ̀ ni yóò mọ sáré lọ ní pé ah, mo lọ lè wo oríṣiríṣi pẹ̀lú lórísun tẹlifíṣàn ìyẹn ti Nations Cup special ọ̀dà ẹja máa ṣe báyìí náà títí ọjọ́ tá a tún máa pàdé ní agbára ọlọ́run títí ọjọ́ Wednesday máa fi pàdé nígbà tí orílẹ̀-èdè Nàìjíríà yóò máa kojú ikọ̀ South Africa ẹ ti gbọ́ bí Ọlásùnkànmí ṣe sọ pé àdúrà náà nìkan máa fi tiwọn ẹlẹ́dàá náà ni o torí gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ń fẹ́ àdúrà ọ̀dà o ká dúpẹ́ lọ gbogbo àwọn tó ti thank you my able brother Emmanuel thank you my able sister ṣe dáadáa ó dára ká dúpẹ́ lọ́wọ́ àgọ́ àgbà farabata yányán iléeṣẹ́ ìfẹ́mi àjẹrìmígbé thank you Ah, bàbá ìpè fún alẹ́lẹ̀ ẹ̀fọn aláǹfààní láti ṣe lè dáadáa ó dára ó títí ọjọ́ dàtún máa fi pàdé di mozale professor àti olórúkọ tèmi ọlámilẹ́kan dáramọ́lá HOD títí ìgbà táwọn máa pàdé o ẹja máa ṣe jẹ́jẹ́ ká má já o ká má ṣá nígbà tí orílẹ̀-èdè nàìjíríà pàápàá tá a bá ń kọjú kọ South Africa ká mọ̀ pé eré báyìí láǹfọ̀ọ́ máa yàn ṣe bàbá.